ẹ káàbọ̀ sí àjábalẹ̀ mẹ́wàá olójoojúmọ́ wa àwọn ìròyìn látòrí ẹ̀rọ ayélujára. ní nọ́mbà ìkẹwàá arákùnrin kan lórí ìmúra òṣèré tó jẹ́ ìlúmọ̀ọ́ká tó tún jẹ́ aṣòfin ní ìpínlẹ̀ èkó ìyẹn Desmond Elliot tó tún sọ wípé òun gbèrò láti ran irú aṣọ tí ó rán pàápàá jùlọ okùn èyí tó fi sí aṣọ rẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí òun rí okùn aṣọ náà lọ́rùn ìlúmọ̀ọ́ká náà òun yí ohun ọ̀hún padà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlúmọ̀ọ́ká amúrabí obìnrin James Brown la rí nínú fọ́nrán apanilẹ́rìn kan èyí tó ń lọ lórí ẹ̀rọ ayélujára níbi tí James Brown ti ń jó sí orin ìlúmọ̀ọ́ká ni tí orúkọ rẹ̀ ń jẹ́ Chike ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló sọ wípé nítòótọ́ ó dùn ún wò nínú aṣọ òun ìjó náà sì jẹ́ èyí tí ó panilẹ́rìn jọjọ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ọmọlẹ́gbìmọ̀ aṣojúṣòfin ní ìpínlẹ̀ Zamfara tí orúkọ rẹ̀ ń jẹ́ Muhammed Ahmed ni a gbọ́ wípé àwọn agbébọn kan ti ṣekú pa ní ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nínú ọ̀rọ̀ akójanulé fún ilé-ìgbìmọ̀ aṣojúṣòfin ìpínlẹ̀ Zamfara Sahud Anka osfi fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé aṣòfin ọ̀hún ni wọ́n gbẹ̀mí rẹ̀ ní ọgbọ̀njọ́ oṣù tí ó kọjá gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní èyí wáyé lẹ́yìn ìgbà tí aṣòfin ọ̀hún kúrò nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ọkọ̀ ìkówọ́ ní gómìnà ìpínlẹ̀ Kano ìyẹn Ganduje ni a gbọ́ wípé àwọn eṣòkọ̀kú tó jẹ́ àwọn bandit tí wọ́n ṣe ìkọlù sí lákòókò èyí tí wọ́n kúrò ní ìpínlẹ̀ Katsina lọ sí ìpínlẹ̀ Kano ẹgẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní ọkọ̀ akówọ́ ní Ganduje ní àwọn èèyàn kan tó jẹ́ agbébọn yìnbọn kọlù tó sì jẹ́ wípé gómìnà kò sí nínú ọkọ̀ ọ̀hún ẹ̀wẹ̀ gómìnà fi ìkọminú rẹ̀ látàrí ìṣẹ̀lẹ̀ èyí tó yànnàyànnà ṣùgbọ́n gómìnà ní àwọn yóò ṣe ìwádìí dáradára nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti tẹ àwọn afurasí méjì kan tí wọ́n purọ́ pé ọlọ́pàá ni àwọn ṣe àwọn ọkùnrin méjèèjì ọ̀hún tí orúkọ rẹ̀ ń jẹ́ Tajudeen Bankole àti ọ̀rọ̀ rẹ̀ Fáwọyé Rótìmí ni wọ́n kó sí páńpẹ́ àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn lákòókò tí ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ìkúnlé Ìdòwú lọ fi ẹjọ́ sùn ní àgọ́ ọlọ́pàá nínú ọ̀rọ̀ Ìbíkúnlé ó ní àwọn afurasí méjèèjì ọ̀hún wọ́n dán dígbọ́ bíi ọlọ́pàá wá sí ilé ìtura òun tí wọ́n sì sọ pé dandan ni kí ó fún àwọn lówó ó ní ìgbà tóun rí ìhùwàsí wọn ló mú òun lọ fi ẹjọ́ sùn ní iléeṣẹ́ ọlọ́pàá ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún arákùnrin kan ni a gbọ́ wípé ó ti pinnu wípé òun kò ní kírun mọ́ lẹ́yìn tí ẹ̀ṣọ́ aláàbò ishbam gẹrun fún un látàrí irun tó gẹ̀ pé ó tako ìlànà ẹ̀sìn wọn ọ̀kan lára àwọn àpàṣẹ ìgbìmọ̀ ishbam sọ pé kí ọkùnrin má ṣe gbà lérò wípé òun kò ní kírun mọ́ látàrí ohun tí àwọn ṣe fún oníkàkà bẹ́ẹ̀ ó ní kó ẹ̀sìn èyí tí ó ń sìn ó tún láti má kírun ó ní ìjìyà ń bẹ fún un nọ́mbà ẹlẹ́kẹrin ọ̀dọ́mọkùnrin kan tó jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ gíga ti ìpínlẹ̀ Benin ni a gbọ́ wípé àwọn aṣekúpani ti gba ẹ̀mí rẹ̀ lákòókò èyí tí ó ṣe ètò ìdánwò àṣekágbá ní ilé ẹ̀kọ́ ọ̀hún a gbọ́ wípé nínú ilé rẹ̀ ni wọ́n ti ṣe ikú pa akẹ́kọ̀ọ́ ọ̀hún tó sì dágbére fáyé ní nọ́mbà ẹlẹ́kẹta apàṣẹ ìgbìmọ̀ tó ń mójútó ètò ìlera lágbàáyé tí orúkọ rẹ̀ jẹ́ Tedros Adhanom ti kí ilẹ̀ China kú oríire látàrí àjàbọ̀ kúrò lọ́wọ́ àìsàn ibà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní láti ọdún kan ni kò ti sí ẹnikẹ́ni tó wá sí ilé ìwòsàn wípé ibà ń ṣe òun wọ́n ní fún ìdí èyí ó tó oríire fún orílẹ̀-èdè China ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì afurasí kan tí orúkọ rẹ̀ ń jẹ́ adéjùmọ̀ moruf ni ó jẹ́ wípé ìfẹ́ tóun ní sí aya àti ọmọ òun ló mú òun di ẹni tí ó ń digunjalè afurasí ọ̀hún ni a gbọ́ wípé ó jí ọkọ̀ kórópè èyí tí ó jẹ́ ti iléèwé kan nílùú òṣogbo lákòókò èyí tí ó ń jẹ́wọ́ fún iléeṣẹ́ ọlọ́pàá ó ní látìgbà tí ìyàwó òun àti ọmọ òun ti kúrò nílé ní irú ìgbésí ayé bẹ́ẹ̀ ti wu òun látàrí pé òun kò rí owó tọ́jú wọn tó dáradára. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní wa ìlúmọ̀ọ́ká olórin tí orúkọ rẹ̀ jẹ́ Peruzzi ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ikú ọ̀kan lára wọn èyí tí ó wáyé ní kòpẹ́kòpẹ́ tí orúkọ rẹ̀ jẹ́ Obama wá látàrí àìsàn ọkàn tí ó ń ṣe. ó ní àpọ̀jù ọtí àti sìgá ló ṣe okùnfà ikú náà. ó ní fún díẹ̀ yìí òun yóò rí dájú pé òun dẹ́kun nípa mímu ọtí àti mímu sìgá. ní ìlàrímọ̀ fún àjàbalẹ̀ mẹ́wàá àtọ́jọ́ tòní ká tún fi ire àti ayọ̀ pàdé ní ìgbà mìíràn ó dìgbà o.